كذا عدوات باكي فوان عدوات باكي وان لأن هذا كفر بالقرآن طبعا يا بعد أجوان كوي وان بدما بمثل لهم بابا بمثل لهم كل أبدا كفر وتبين بهذا أنه لا تحرج بين قوله صلى الله عليه وسلم إليه تنيك السيئة تقول لا نقول السلام عليكم آل دا دا دار قوم المؤمنين السلام عليكم دار القوم المؤمنين aláàfíà ọlọ́run wa bá yín ẹ̀yin tẹ́ wà nù agbójà mọ̀mìnì ayé eléyìn àdúrà wọn ti fi dìgbò wọn sí wọn sí wọn dìgbò wọn sí wọn kí ti àdúrà wa bá ní wọn sí àdúrà wọn ni ọmọ akọ́wọ́lù wọ́n lọ́wọ́ sẹ́mi ọ̀ wọ́n sọ wọ́n gbọ́ ọmọ náà láwọ́ sẹ́mi ọ̀ faradan má ti dáàbò lọ́kùn kágbọ́n ti أجل إيه؟ القول الثاني لك لكني أن الأموات يسمعون أما كما أقول على ذلك بخطاب أقواق في السلام زائر نأذن في المقبرة أما ما يريوا تلوم تنسلة يدوى لو في المقبرة في الزيارة في كلامة سوا ما فقط شيء صحيح كان صحيح من أن المشيعين أن المشيعين àwọn tí bá fi òkú tí bá fi kú lọ sí bẹ̀rẹ̀gbọ́n tí bá bí kúrò bẹ̀rẹ̀gbọ́n ìdá sọ́ra fò sí ní àmọ̀ṣẹ́ yìí ó kára àmì àlìhìn ẹni tí wọ́n sì lọ yẹn tí wọ́n ti parí tí wọ́n túká ó máa gbọ́ ìró bàtà ẹsẹ̀ wọn ní ti wọ́n gbọ́dọ̀ tẹ́sẹ̀ rẹ̀ nìyẹn wọ́n jawá bí ara àna àbẹ̀yìn dẹ̀lẹ̀lẹ́yìn ìsìtá fún wọn lórí gbúrò méjì yìí أما العول علاقة فإنه لا يلزم من السلام عليهم أن يسمعوا من سلم عليهم أن يسمعوا إليه سكت ماسك أن يكون سلامة في كوبا ولعانا كان المسلمين يسلمون على النبي صلى الله عليه سلم كبيعا مسلمين ما سلم في النبي محمد صلى الله عليه وسلم في حياتي عندما هو علي في تشاهد في تشاهد وفي السلام عليك يا نبي هو لا يسمعه أم قطعا لا يعرفه mùsùlùmí nàìjíríà kágbọ́n ànábì bá wa láyé tó bá ń tẹ̀lé àtàyà àsàlámà sí mùsùlùmí ṣáà mùsùlùmí gbogbo tó wà ó bí àsàlámà sí púpọ̀ ni ọ̀kan kò bọ́ ó lè amma fúlàní ẹlẹ́ẹ̀kejì fọwọ́ wáàrídùn fi wọ́pì kọ́s ilé ìṣẹ̀lẹ̀ ní àsìkò hospital àsìkò agbègbè sàárè وهو انصراف أولان قوانيون مسيئين بعد دفنه òun náà nígbà táwọn tí wọ́n fi ṣáàtún gbọ́dà alákọ́l àkàọ̀lá ní mọ̀tàkàfàtàní mọ̀tàkàfàtàní wọlbáwà alìbìhàl àwọn bọ́ọ̀ méjì yìí wọ́n ti dé bí ara wọn torí náà ọlọ́bà lójú náà jùlọ ń pa ìtìsìrẹ̀ wallahu ta'ala alam ọ̀rọ̀ yìí sílẹ̀ bí ọ̀rọ̀ ọ̀hún àwọn kọ́kọ́lá ọmọ ìgbàtà àti ọdúnkù yẹn a fi ń bẹ́lọ̀ ọba ní a fi ń ṣe wá sílà ní wọ́n sì ń lọ́pù bẹ́lọ̀ ọba ọlọ́mọsọ wọlá kúrò ọlá ọlọ́mọsọ wọlá pàtàkì ọmọ ìrà dalek nípa ní ládàá rẹ̀ kọ́mọ búkù wọ́n tún tún ládàá kúrò ọlá ìkọ́mọ búkù ọlọ́mọsọ wọlá kúrò ọlá òtí aké nígbà àkàlù òkú àwọn ìgbà kàkì mú ní aláwọ̀ ẹ̀rọ bẹ́ kéré sókòlá ní aláwọ̀ ọ̀rọ̀ ọgọ́wọ́ ti fáìkì ara kàkí a sì yìí fọ́nà ọba ní ẹgbẹ́ ọba àdúrà àtàkì ìṣẹ́mọ́kùnrin a sì fáìkì síwájú a sì àtàlátì fún ìṣẹ́lẹ̀m àwọn aṣàdúrà fún ìpínlẹ̀ kọ́nà wọlá fáìkì ààyẹn kọ́nà wọlá sàlátì kọ́n àgbàdúrà àtàkì ìṣẹ́mọ́kùnrin bá ní ọ̀fọ́rọ̀ lókú yẹn gbà yẹn ìṣẹ́mú ní ẹ̀wọ́n náà fọ́rọ̀ mú ní òkú ẹ̀gbẹ́ rà lè àwọn òkú lòkú díẹ̀ ó di wa lẹ́yìn náà yìí ní ààlẹ̀ kí Quran ní background annabi Muhammad sallam abdullahi bin abbas radiyallahu anhuma ó náà lọ ní wọ́n kú kan kún wọn sallam sallam annabi dẹ̀ gẹ̀rẹ́ kan ní àwọn ti kú annabi ní ẹ̀rẹ́ fún ẹlọ́sí sáré rẹ̀ mi lọ́bẹ̀ annabi dẹ̀ gbó àwọn dẹ̀ ti sáfú lẹ́yìn ìsìnkú aláàkọ́ kí ní ó ti fàtíà ìsìnkú omi gari ground aina ojú ti ma'adara láàrínkọ́ al-Qur'an sinabara wọ́n ni dúkọ́ anábí ni ya mẹ́sọ̀ ilé yìí níbi gari ground ẹgbẹ́ yẹn náfíà lè yìí náfíà lára nípa yẹn níbi ground ṣe yẹn rún sí kula ọmọ arúkú nàbí ọmọ arúkú dúdú mẹ́ ó rí èyí ọlọ́mọdé àfọ̀rọ̀ ìwọ ọlọ́ba يبقى لي فتوى مرجعوني قال لا كافئين انت تقول القرآن بالذات هو يفتح يقول القرآن هم الكتاب حبيب أجل يقول هم الكتاب يقول القرآن أكا يا عمي توالي يقول الحما أبا لا ربي رجع بيهم جي أبا أبا أبا ربيهم أبا ربي أبا ربي أبا ربي ọlọ́run bá kagbárọ̀ kòrónà virus kúrẹ̀ eh, ajọ́ dé ìgbà wọ̀nyí wọ̀nyí bàdí má bá ti tẹ́ ní ìdàtí ìkùtù yìí wa naam naam naam naam shi ne malamin su kusa baniya wannan su suna shi ai addu'a kawo aka musu basu raji wani gaji a ah, suna gidi ba su ba da amsa ba ne abinda malamai suka samu sabani ke da tsakanin su duk wani mutum ya dace ya yi daidai tun malamai ne mu a almajirai ne su su ba a sabani ya kallon roro in ni a tire a ni god láti fi lè lọ́kọ̀ rẹ̀ ṣe lè lọ́rọ̀ àná àtúwẹ̀ àtúwẹ̀ ni wọ́n gbà tí a bá lọ́yìn bí ní ìgbà tó bá láti tí a bá ṣe lọ́yìn sí lókùnrin àwọn akọ̀ tó wà fà ọ̀fẹ́ mọ̀jọ àwọn afá yẹn lọ́nu ọ̀fẹ́ mọ̀jọ àwọn afá yẹn lọ́nu sábà náà fún àwọn báwa àbí náà fún àti báwa àbí náà fún àwọn tó bá kú nílò àkọrẹ́ àbá sàbí sọ̀rọ̀ sàbí sọ̀rọ̀ sàbí wa mú náà sí kọ̀rán wa bí náà sàbí sùn sùn sọ̀rọ̀ rẹ̀ yẹn sàbí sùn mọ̀rọ̀ wa akọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ilé ìlọ́kọ̀ rẹ̀ tẹ̀lé ọ̀tún bẹ́ẹ̀ ọ̀tún bẹ́ẹ̀ ó di yíwa kọ́ mú sí ọ̀rọ̀ yíwa wọ́n rí kún sí ọ̀rọ̀ àbẹ̀lẹ̀ naam Mm. Mm. Kẹ́lẹ̀ tó hmm. gbọ́lọ́wọ́ máa lè kí ọjọ́ lọ bí sálámà wọ́n yà fẹ́ fún ìròyìn tó tilẹ̀ sí àti tó tilẹ̀ tó tilẹ̀ ní ṣíkọ́ wíńkà yẹ wọ́n ni wọ́n gbọ́ ọmọ ẹni ọmọ ẹni àṣẹ́k tó ń gbọ́ ní wọ́n gbọ́ wọn kan lè fìfì rí ṣe dédé ọ̀dà kàlùsì náà wọ́n ń gbọ́ wọn kan wọ́n tọ́sí ìfìkì ni ọ̀bá ní ìfìkì àti tó ẹ̀kí máa fìkì náà ní kí ni àtẹ́kùwà ó di wa bóun tàkùwà bóun fi kékeré ni tàkùwà àmọ́ tó kú sínú pọ̀ الامتثال بأوامر الله واتناب نواعيه كما تحب جزء حاسي أما شيء تجلس بجزء وعليك تجلس أودي المسؤول هوني آه جهد ان تقوى على أمر بالتنزيل على خوف من الجليل والربا بالقليل والاستعداد ليوم الرحيل فوق صوتون ناصرون وفكرين فكر ميرناني موكي فعبيب بن طلق وني آه أن تعمل بطاعة الله على نور من الله ترجو ثواب الله وأن تترك مع الله على نور من الله تخاف إصاب الله كما رأيت بارك ما أقول لوري بليز بليز بليز بليز بليز رامي تاو إيه، تعريف منشي إيه، نعم. هو على أقاني بسرعة جهد التقوى الامتثال بأوامر الله لما مواشي الله بكي الله سواء كتبه لأبو صلى الله اجتناب نواعيه الله كدنا في زنا أجنا في زنا الله كالي أجنا في ما ديجي أجنا في هذين ينقل التقوى أتقوى عبد الله بن مسعود كنت أنكم التقوى على أمر بالتنزيل كما في توان القرآن الشيخي كنت أقرأ تجاه حياته tó wà ní kúrò àdúgbò ẹ̀sìn ìdájọ́ ẹ̀kọ́ ni ìdíjìnú ni wọ́n la káfù nínú jẹ́lì kọ́mọ náà ti dé èyí láti wájú ọlọ́ọ̀bá o aláyẹ̀ zónú ọláyíká àná ọmọ bẹ̀ ọ̀fọ́n bí yóò min azim yóò ma yẹ kó mun násu ìrọ̀bẹ̀ alami ó di èyí ó ní wà láìpẹ́ yìí pẹ̀lú àwọn jamaatu jamaatu wọ́n wá ń sọ̀rọ̀ wọ́n fẹ́ràn àwọn fẹ́ra ilé tí ó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn tí nìgbìyàn mí ò lè mú ọ̀rọ̀ jìmílà wà lẹ̀ wọ́n ní èèyàn rẹ ni yóò fún yà lọ yóò fún àwọn olóòjò ẹjẹ́ àlọ́ àjọ lọ èmi àtàwọn mẹ́rin ìmọ̀bọ́ra tó ti tó ti wá àtìsí náà ló fẹ́ lọ́wọ́ àkùdù wa ni ẹ̀bá sọ̀rọ̀ bá wọ́n ní àwọn fẹ́ ra ilé wọ́n ní àkọ́sọ̀bọ̀ lé ẹ̀ ẹnìkan àwọn ọ̀dọ́ lórí ẹ̀ ní a ní àtúkò náà dúmédì ìhà ní àkọ́ ohun òlò lọ́nìs ohun òlò lọ́nìs láti donate àmọ́ ẹmú wà ara yìí àtúkò ní ọ̀rọ̀ ẹ wà ní kìrìtì ibi ṣe ọlọ́ọ̀bá ni ní ẹ sábà tọwọ́ tó lè sí ní wà lára yìí tó bọ́ sí ọlọ́ọ̀ fún un tó bọ́ sí ọlọ́ọ̀ fún un ní ọdún wíjọ ẹ̀nu ìdúrà mi ẹyẹ yìí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn kí ó ní ó ní ó ní ó ní wọ́n kà kẹ́ fòfin torí wọ́n wà wọ́n rí pé ìgbàgbé yẹn rà kò bá mú gangan lọ kọ́ bàrà bìtì wọ́n sì fà lówó wọ́n fà lówó lábìtì wọ́n yẹ fà lówó lábìtì wọ́n fún kọ́kọ́ àjọ ẹ̀nu ẹ̀ẹ́dẹ́gbẹ̀mọ́ tomato lóru dín gangan lóru ilé ẹ̀mú ní bá sọ̀rọ̀ yóò àwọn èèyàn ẹgbẹ́ ọlọ́run kú sànù wáyé ní bá sọ̀rọ̀ àwọn ojú ọ̀nà ló wá wọ́n ti ṣàánú ti ṣe ọtún sípẹ̀ lórí wọ́n ti sípẹ̀ wọ́n fóònù ẹni tó wà ní ìkẹ́ ẹ̀ ọdún ọ̀nà sínú fáyẹ̀ tí ìṣòwò náà sí fáyẹ̀ tí ìṣòwò ẹ̀ sínú bọ́jẹ̀tì ọ̀nà orúkọ àsìkò olóògùn ìwà owó sí ọjọ́ ẹ̀dẹ̀ olóògùn láti august ẹ̀ before august ni olóńjọ́ ẹ̀ ń sọ wọn by august wọ́n fi dànù lọ́wọ́ by ending of august wọ́n fún ọ ní ìrànlọ́wọ́ tó wọ́n fún ọ ní inú ròdì bí sí ìfún ọ lọ́rọ̀ ìrànlọ́wọ́ ẹ̀ ọlọ́ọ̀bà kò sí ó dé wà so wọ́n rí ní ìdí kọlíl ọwọ́ tó bá ti ṣe kò ní sẹ̀rọ̀nù pẹ̀lú ẹ̀ ní ayé ẹ̀rẹ́ náà ti ní ọwọ́ tó bá ti ṣe náà ní gbogbo àwọn tí wọ́n lówó lọ́dún ọwọ́ tó bá ti ṣe bẹ̀rẹ̀ wọn ti bẹ̀rẹ̀ ìdí tó lè ṣe tán náà yóò kọ́ bí wọ́n ti kára di gbogbo máa jẹ ayé ìwọ nìyẹn ayé nìyẹn ti máa jẹ́ lọ kí wọ́n lọ bá jẹ ayé mo kí ẹ bá ríkà ayé ó bá jẹ́ ó ti múra ọ̀gá yorùbá nù ó wọlé gan ìyá máa jẹ ayé máa jẹ ayé ìwọ nìyẹn ayé nìyẹn sì máa jẹ́ lọ kí ọ bá dáyé mo kí ẹ bá rí kà dáyé lọ bá wá sí ayé ayé ní ìjàwó yẹn ìṣẹ́jú tó bí dáadé kùlé ọwọ́ tó bá rí mú mẹ́ ti sùúrù ní ìsìnkú pẹ̀lú ẹ̀ àyàkí ni kọlẹ̀ ìṣẹ́ ìdáàdọ̀ ṣeun الاستعداد ليوم الرحيل اما بدونكم اقول لك ايه بدونكم اكلي اي كوكو àwọn àgò èyàn rọ́pàá sí ìhùn ó ní yéyé ò ẹlẹ́ẹ̀kẹta ti habib ní pé an ta'amal bi ta'atillah tọ́lọ̀ bá ní kí máa ṣe ìpín ṣe àwọn máa ṣe ìpín àwọn ẹ̀kọ́ ala nur min Allah يجيرتي إسنارة الغلوبة وأن تحرق معاصيك الله قول يفيد كلام بالي الله نما في الزنا المتي مجال بس الواد جناتي ها على قاعد يجيب له سبوت إليه يودع إليه يودع خاف إكرام الله كم قيا إياه ولهم ولهم ما فيها جوا بقولون سلاي جرى فاولي شكرا كورونا شكرا كورونا شكرا كورونا gbogbo ní ma fi fi bí apalọ gbogbo òkújọ mọ́nìsì gbogbo sí àwọn onígbogbo òkújọ mọ́nìsì ní ṣùkọ́bà kòkòrò ó wọ̀ báyà ní aburú ni àmá orí ló ti bá wọn gbogbo ní ayò alìlú munkar láwọn ti wá àdáyà ti rájú pé káwọn oníwọ̀n bọ́ ní ṣùkúrọ̀ ya kọrọ̀ na sahih قال سجد النبي صلى الله عليه وسلم يبقى قد بعيته وعيته ọlọ́run ọba kọ́ sábẹ́ ọ̀kan wa tí wọ́n ti àlẹ́bí lè sí lójọ gọ́gùd ilé èyí iwájú ara bí èjì kan àwọn kẹfẹ́rí wọ́n lè àlẹ́bí ló kù ìdọ̀lá ọ̀rọ̀ sí lójú gọ́gùd èyí rẹ̀ wájú ara yìí kan ó dẹ̀ súnmù lẹ̀ bá ṣiṣẹ́ gbogbo ẹni pé wọ́n ti pa Muhammadu wọ́n ti Muhammadu àwọn tó bẹ́ẹ̀ họ́ àwọn lójú ogun àbí ìdíwó àkàtúntà àwọn sàbẹ̀wọ̀n pé bẹ́ẹ̀ mú wọn lọ sí gbogbo tí wọ́n sì gbéyàwó ni wọ́n sì kárí súnà pẹ̀lú ìyàwó ẹ̀ ní ńlọléwẹ̀ fẹ́gbù ní lọléwẹ̀ lọléwẹ̀ gbogbo kárí ti kú súnà lọ ó ti kẹ́yìn kí ló wá sí lé kí ó ti rẹ̀ mọ́nu bó ti dí sójú ogun ni bó ti sáré lọ sójú ogun yẹn ni ó ti di ogun báyìí dìde gan àwọn fìfì lẹ́yìn irọ́ nípa ẹni bí bí àárín wọn ni ló bá jájájájá lójú ọ̀sẹ̀ yìí ó ti ká nìyí òǹkùnrin Abdul Wahabi ọ̀nà àwọn sàárì nígbà tí wọ́n fẹ́ gbé Abdul Wahabi sẹ́mi sàárì Umar bin Khattab radiyallahu anhu ó ní ya áà ah, ọlá níbi sàárì àfún Abdul Wahabi jọ́nà òun jẹ́ òun wíṣì kọ́kọ́ òun lòkú náà òun ọ̀rọ̀ ni ọ̀rẹ́bí áà ah, Abdul Wahabi ó sì tó dìmọ̀ mi ọlọ́run sì kìí tó níbi dòsì ọlọ́run sì sínú tẹ́ náà dòsì ó wà ní òun àwùjọ pé òun lòun ti kan yẹn òun lòun ti di sínú sàárè yẹn ìgbà tí èyí ti ẹ̀rọ pé ọ̀wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà ní táà mùsùlùmí wà lórí òkè ohod àbúrò ara àwọn màláìkà tí wọ́n ahókù yẹn tí wọ́n wẹ̀ lórí wa ni a kí lọ́sílẹ̀ sígbà sílẹ̀ táwọn màláìkà fi wọ́n wẹ̀ wá ní ẹlẹ́gbẹ́ lọ́yàwó ẹ̀ àwọn ṣe ṣe ya ní àkọ́kọ́ dání wọ́n fẹ́ léwé ẹ̀ lọ́gbọ́kù wẹ̀ wẹ̀ ìdílé màkì wẹ̀ náà màríkà wà wẹ̀ o ẹ̀fẹ́ ayé àwọn tó kọ́ ìdógún ìwé wọn tí wọ́n tó kọ́ ìdógún ìwé wọn wẹ̀ dáàmì ìgbà kọ́ ìdógún wọn pẹ̀lú ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rún òfìsí aláyé pé òun wá ní jẹ́nbà láhùn wọ́n dé làwọn màríkà fi wá wẹ̀ o wọ́n fi ní alùpùpù ojú ogun yẹn ga ogun kọ́wọ́dì ó dí wà wà lókùn mùsùlùmí dùn ọ̀wọ́ ètò kọrọ ní ọgbọ́dì láyé nígbà tó kọ́ ọyọ yí ara rẹ̀ mi ò kàrí pàrọ̀ báwọn wọ́n nígbà tí ọwọ́ ètò kọrọ ní pátábì ìní kí sára maka ne kí sára madina ne tábìí ni ara area najdi ni àmọ́ níbi sọ fún wọn pé ẹkùn fún ọmọrù pé ẹni kan wà láti kọrù ni láti ìlú àwọn kúrò ọwọ́ ìsù kọrù ni tó bá rí síkú sàdúwà fún tó bá rí síkú sàdúwà fún ó dé ní àwọn sáwọ́ mẹ́rin ọkọ̀ òun ni olórí àwọn tábìí àwọn èèyàn dáàmà àwọn àwọn ń tọrí káyín mọ́nà pé òun ni àfáàbùdálà náà àtúkọ́ ọdí ìjọ mọ̀ pé lè yọ́ tọ́sọ́bà bẹ́ẹ̀lá aláàké ohun tó ní sọ pọ́wọ́n ní àwọn yóò dáma ó ti bí àìsí wọ́n dáma ẹran ní dà òun dá ẹran ó ti kò sí bí èèyàn ńlá tó wọlé lálọ́ òun òfin dáma a máa ń kí òun wọ́n ti àdúgbò yìí rẹ̀ tí ó jẹ ọlọ́run kó sáà lò wà ọwọ́ ìlú kan ní kwani wá nígbà tó ọlọ́ọ̀bà kún sọ̀rọ̀ wa ọwọ́ ìsìnkọ́ ní tí àwọn ìbátí wá wá láti lú yẹ lórí wá bí i lọ́pẹ́ jẹ́ mẹ́rin kí jẹ́ ọwọ́ ìsù láàrin ọwọ́ ìsù láàrin náà mà wọ́n ò yí pé irú kọ́kọ́m pàtì bẹ́ẹ̀ ni àbẹ́rù mi ní máa béèrè náà mà àbẹ́rù sí láti kún níbi apá rẹ̀ báyìí àmì tuntun kan mẹ́rin tẹ̀bi àmì ẹ̀kẹ́ ó ti bí ẹ̀rí tí ẹ ṣàdúrà fún ìpàdé ti lọ kò wá pẹ́ rárá pátápátá ó wá kú bí sílẹ̀ kan bí owó sílẹ̀ kan ní ọ̀pẹ̀rẹ̀ lápá rẹ̀ ẹgbẹ́ tí wọ́n mú bìjà àmà yẹn nígbà tí wọ́n wá wọn bẹ́ẹ̀ ni ẹnìkan bẹ́ẹ̀ lu wa ti ń tẹ́ran ọ̀pẹ̀rẹ̀ náà wá sí hajj lẹ́sẹ̀ wá sí hajj ọba ọmọ wa wá parẹ̀ olóbárí ìdúbàdà ah, òun náà lọ́kùnrin ìdúbàdà fún ọ̀pẹ̀rẹ̀ làwọn ìbẹ́bẹ́ mú ní nǹkan bẹ́ẹ̀ kò gbogbo ẹ̀ mánu gbogbo ẹ̀ ìdí mọ̀ mọ́ kí náà wẹ́sù kọ́rọ́ mi nìyẹn ó di yé wa gbogbo àwọn afáà yìí máa sọ pé omi afáà ìlú lásìkò táwọn ọmọ ìrọ̀ kọ̀tọ̀ ó di yé wa sọ fẹ́ náà oníṣẹ́ tẹ́lẹ̀ olúwa ló fẹ́ ní ẹ̀yọ́ olúwa gbé ìrẹ̀ sí ẹ̀rọ fi yọ ìdàrẹ̀ tí ìrẹ̀ sì yọ máa ìjà yẹn yọ ìtọ́kẹ́rẹ́ sínú ẹ̀ àmẹ́yìn sí náà yọ ó di ìwà ọlọ́ba akẹ́hàn ìlú ọmọ ni kò sí ọ̀bẹ́ ìdàbí ní ìjàrà ọlọ́ba akẹ́gbà akẹ́ gbogbo wọn àwọn afẹ́kẹ́ ní ìsìnlẹ̀ ló fà á wọ́n á sọ̀rọ̀ kẹ́lá náà ń gbọ́n pa sí àlánà nígbà ronú pa ọ̀gbẹ́ni tí ìgbẹ́ni ọgbà ikú ti pa ìgbà ọ̀yẹ̀ kò fi pa ń jọ ọjọ́ tí wọ́n mú yẹn gbọ́dọ̀ wọ́n á ní ẹ̀sìn tí ń ṣe ìgbẹ́ tó lọ́tọ̀ tó bá káyà ló ìyá tó bẹ fún lọ́rùn tí wà sínú ọ̀bà àbẹ́ ẹ̀sìn tọ́lọ́run yẹ pẹ̀lẹ̀ láyé ìgbẹ́ tó lọ́tọ̀ ọlọ́jọ́ friday ti ṣe kó dúpọ̀ lọ́bẹ̀rẹ̀ sí bí àwọn sọ̀rọ̀bà bí sítọ́dé rẹ̀ ní wàhálà yẹn ṣẹlẹ̀ sí wọn ọ̀rẹ́ mi ṣe wá pé asáàbì asáàbì àwọn sáàbì mi àwọn sọ̀rọ̀ ìmọ̀ ní àbọ̀ ẹni bá nífẹ̀ẹ́ wọn ó nífẹ̀ẹ́ wọn tó tó nífẹ̀ẹ́ nìyí wọn àbúgbàdà òun fàbí bọ́gàdà bí àbúgbàdà òun kọ́lẹ̀ kórìíra wọn ó kórìíra wọn tó kó kórìíra mi ni wọn àbámu yóò ṣe ọ̀yà àkọ́kọ́lá ẹni bá wọn ọlọ́wọ́